àwòkọ́gbọ́n àwòkọ́gbọ́n àwòkọ́gbọ́n lélẹ́yìí o àwòkọ́gbọ́n àwòkọ́gbọ́n. àǹtí. ẹ ká sọ àǹtí àbí. Ah, eh, mo ní pé èlò lè máa tà fún mi last bar. four thousand oyè tí mo rà náà mo fẹ́ tà fún yẹn ojú ẹlẹ́dàá tó níwájú ọlọ́run àtẹ̀yìn mi ìjèrè one naira sí. but ọ̀rẹ́ mi tó ṣì gbé báàgì ẹ̀ ní last week three eight náà tà fún. nǹkan tí wọ́n four thousand tí mo rà náà mo fẹ́ tà fún yín. wẹ́ ẹ lè parọ́ náà àwa gbé tó bá ti dàrọ̀ lẹ ṣe gbọ́. ṣé ìṣe pẹ́ fẹ́ lọ rà ń bò mí. no àìrọ̀ ọwọ́ yìí mo ti máa rà bí mo tẹ̀ ṣe rí ọwọ́ yìí mo ti máa rà. ẹ right. ẹ ṣé god bless you. ẹ ṣé. àǹtí mi. àbúrò. Eh? lọ́dà tí gbogbo wa mọ̀ wípé kò ju three eighty lọ wọ́n lè pe four thousand fẹ́ nìkan yẹn. ayé ò fòótọ́ tó o bá ti fi rọ́kún òwò ayé ò ní ra òun yẹ tún máa búra pé níwájú ọlọ́run àti èèyàn. ẹ dẹ̀ tún parọ́ bíi pé four thousand àpẹ́ ìgbìrì sí rárá ní tí gbogbo wa mọ̀. ọlọ́gbọ́n kì í jẹ́ pàgbà ní rere. ẹ ká sọ ẹ ká sọ mọ. yes sir. ẹ pẹ̀lú mọ. yes. Ah. kí ló fẹ́ bá wa rà mo ṣe àwọn adìyẹ kan ni láti máa sìn so àwọn oúnjẹ adìyẹ mo ní pé kí wò báwo lẹ ṣe ń tà wọ́n. four five ni. four thousand five hundred. bẹ́ẹ̀ sà. èso ah, oúnjẹ adìyẹ wọn tó yẹn ni. Ah, adìyẹ wọn o oúnjẹ adìyẹ wọn ṣùgbọ́n ìpẹ́ ilé ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ máa fún yín four thousand. four thousand. níwájú ọlọ́run àti èèyàn tá a gbọ́dọ̀ kò jẹ́rìí lọ ojú ẹlẹ́dàá yín tó oye tí mo rà á ni mo fẹ́ tà fún yẹn mi ò jèrè one naira sí i. ẹ ní pé four thousand naira ta fún mi. níwájú Ọlọ́run. ẹ ẹ̀dẹ̀ jèrè kankan sí. kò sẹ́rè kankan lórí oye tí mo gbé ni mo fẹ́ tà fún yín. Limbra man gbẹ̀ǹdẹ̀ kọ́líà ah, ẹ wo ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé bí ẹ ṣe ń fẹnu ara yín sọ wípé ẹ jèrè reason yẹn tẹ́ ẹ fi rere jẹ bẹ́ẹ̀ ni láti bí ọdún mẹ́wàá tẹ́ ti ń tajà yìí báyìí ẹ jèrè látara ọ̀dàlẹ̀ rí nítorí pé ohun tí ẹ ń fẹnu ara yín sọ òun ló fa bíbélì dẹ̀ sọ fún wa wípé ó ní ohunkóhun tí o bá ti ń sọ ní etí mi ni èmi ó ṣe ṣé wá rí báyìí bẹ́ẹ̀ ṣe ń sọ níwájú ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń sọ fọlọ́run wípé ẹ jèrè sí tẹ̀dẹ̀ ń fi ọlọ́run tẹ̀fi ń ṣẹlẹ̀ rí ẹ̀ ìdí nìyẹn tẹ̀ fi rèrè jẹ ah. ẹ wo madam. ẹ má bẹ̀rù ṣe à ń fi bẹ́ẹ̀. ẹ ẹ wo ẹ wá gbé three eight ẹ má wọrí ẹ wá gbé ọlọ́run wà pẹ̀lú yín àmì ẹ wá gbé ẹ gbìyànjú àtúntò wà yín ṣe o. ẹ wá ẹ wá gbé ó kẹjẹ fún yín three five kí wọn. àṣẹ torí pé mo ní mi ò dèrè ni mi ò ṣe eré rèé jẹ láti bí ọdún. tó darí jì ẹgbẹ́ máa fọwọ́ gbé. ṣé rí àwọn ọjà tá à ń ta yìí tá a bá fi rọ sí wọn ò ní rà á. báwo náà ṣe ní rà á ẹyẹ kò sọyẹ tó máa rọ̀ yín lọ́rùn láti tà so tó bá wẹ nìyẹn á rà tó bá dẹ̀wù á máa lọ so kò ní ti pẹ́ ń parọ́ lórí ọjà irú eléyìí sì báyìí tẹ̀pẹ̀ ẹ̀ tẹ̀pẹ̀ tí mi ní seven days báyìí ṣé kẹ́ ẹ gbá tó báyìí bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀ ọlọ́pọ̀ ìjàpá gbaníwèrè wèrè ọdún fẹ́ talé fún. ọgbọ́n ọjọ́ mi rọ̀ ní àwọn gbọ́gbọ́n lélẹ́yìí o. gbẹ̀jẹ̀ kan.